ṣó tún padà síbẹ̀ mọ́ àgbàdẹ ti fún lọ́mọdé ti gbọ́mọdé iṣẹ́ tún gbé sí lẹ́nu mọ́ ni bẹ́ẹ̀ lójoojúmọ́ ló ń fa tèmi kódà ó yọ straw tèmi tó fi ń fa every day. èmi àwa fi yẹ pé ahéré ló máa lẹ́yìn olóko lóye ìyá ọkọ sọkè lálàwòrán níwọn kò tọ márùn tójú bọlé ẹran lóru ojú yín dà no just any wife you can try and shake weight ti rọmọkẹ iná yàtọ̀ ẹ má try ẹ iná gorí ilé fẹjú kẹkẹ ni ọkàṣà ogunmọkùnrin kàkà àbájá ìyá ọkọ tó lòun lájẹ rọmọkẹ iná ló gé yẹ apá ẹ Latifa dé di méjì ọkọ ló ń gbọ oúnjẹ nínú ilé fún ìyàwó ẹ ìyá ọkọ tó yọjú ràn dá Amẹ́ríkà ó forí kó skimọ̀ fojú gbiná tí rọmọkẹ dá tó dò yìí ìrìbá kọrin gbára wọn lóhùn. àwọn ìyá mi ni àwọn ìyá rẹ àwọn ìyá mi ọ̀kú kí ọ̀là kí alágbogbo idẹ àwọn ni ewúrẹ́ wọlé tẹ́dẹ́ àwọn ni àgùntàn àwọn sì tún ni ìmúmú náà àbìdírásì. alábàákú obìnrin ó yà wèrè o ó fura ni o. Iná a story scripted by Sharafadin Labode, produced by Peace Uriefe directed by Wale Adeba. Adebayo Osungu original United States of America and Afis Balogun Adio Nigeria edited by Gbenga Okunola starring Lateef Adedimeji is Uriefe Lọlá Ìdíjẹ Tóyìn Adéwálé Wálé Adebayo Osungu original Báyọ̀ Adósù Bíọ́lá Adébáyọ̀ Ṣọlá Ọláìbígàjì Rasako owó oníran bíi lé dáwàsó Oyèkọ́sọ́lá Emmanuel Honey Drop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàkùn àkọlé ẹ̀ ní Rọmọkẹ́ iná subtitled in English shot in America and Nigeria ó ti wà lọ lórí YouTube báyìí ẹ click sórí Àpáta TV kẹ́ ẹ ríran wò sinimá titun ọmọkẹ́ iná àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀.